everybody want to see some of Nigerian currency, their denomination, what they are called in Yoruba language. We call five naira naira maru. ún kí ni mo pè é So what is five naira in Yoruba? Naira maru. and whose picture is on five naira? Is that all that no? Let's clap for him. Tafawa Balewa. So how much is this in Yoruba? Five naira. Naira. Maru. This is naira. Mẹ́wàá. How much is this in Yoruba? Naira. Mẹ́wàá. Alright. The third is twenty naira. How much is this? This is called Oku Naira. Eh? ogún you know twenty is so this is ogún naira. Alright, number what now? Number four. This is fifty naira. Alright, look at that. what is fifty Yoruba? Àádọ́ta náírà. Àádọ́ta náírà, let's clap for him. So fifty naira is what? Àádọ́ta naira. The next is 100 Naira. 100 Naira is what? Ogoru Naira. Alright, I'm going to ask you questions this morning. The next is 200 Naira. You got 200 Naira. Ita Naira. What did I say? Okay. Ita Naira. Alright. The next is 500 naira. This is called a ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira. What did I say? A ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira. And the last denomination is a thousand naira. One thousand is called a kan naira. How much is this? A kan naira. Now I want to see who can tell us some of these denominations. How much is five naira? Let's clap for him. Naira márùn Ten naira is how Naira mewa. Naira mewa. Let's clap for him. How much is twenty naira? Ogún naira. Ogún naira. Hundred naira. Ọgọ́rùn-ún naira. ọgọ́rùn naira. Two naira is our. Igba Naira. Let me give you an assignment. And on our social media, if you want us to answer this question, you can forward your answer to Instagram address. Yoruba do say ohun marun. How much is ohun marun? This is an assignment to all of us, both on the social media and the people. Good morning to you all.